tẹ́ ẹ bá gbàgbé tọ́píìkì tí mo mú wá fún wa òun náà ni al-imanu bil yawmil akhir ìnígbàgbọ́ òdodo pẹ̀lú ọjọ́ alikiyama ọjọ́ kẹyìn ẹ̀yin ọmọ ìyá mi tá a bá ń sọ̀rọ̀ nípa ohun tí wọ́n ń pè ní ọjọ́ kẹyìn ọ̀pọ̀ gan bí àpẹẹrẹ ń sìn ọjọ́ tí ẹ̀dá dé ilé ayé ọjọ́ àkọ́kọ́ nu ọjọ́ tí ẹ̀dá kò ń bẹ̀ ọjọ́ gbẹ̀yìn kan nu ìyẹn nínú ìrìnsẹ̀mí ìgbésí ayé tèmi àtìyín wà ń bẹ̀ yìí oorun nù sáré ọjọ́ àkọ́kọ́ nù lọ́jọ́ tá a wọbẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ní sùn ọjọ́ gbẹ̀yìn níbẹ̀ òun lọ́jọ́ tí wọ́n gbé wa dìde ẹ̀yin mọ̀ ìyá mi eléyìí fi rinlẹ̀ yìí pé gbogbo ohun tó ní ìbẹ̀rẹ̀ òun ní má lópin nínú sẹ̀mí ayé wa àbí sẹ̀mí tinú sàárè ṣùgbọ́n ọjọ́ ògbìndà kìámà tí à ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ọjọ́ ọjọ́ tí ò ní lópin mọ́ ẹgẹ́tì ọjọ́ ẹ̀san òun ni ọjọ́ yìí wọ́wọ́ yẹ́ òmìnir kìámà ọjọ́ ẹ̀ là ń pè ní ọjọ́ ọ̀gbẹ́ǹde ọlọ́run mọ́ ọmọ wa fún wa ní odidi súrà tá à ń pè ní ọjọ́ ọ̀gbẹ́ǹde nínú ẹ̀dẹ̀rẹ̀ ọlọ́run fún wa tá a mọ̀ sí Quran seventy five à ń pè ní ìgbẹ́ǹde tí ò sí iyèméjì ń bẹ̀ ni ó ni àbí kò ní rí bẹ́ẹ̀ ẹ̀yin Quran chapter two verse number four ọlọ́run bá ní alladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinun ọlọ́run bá ní walladhina yu'minuna bima unzila ilayka àti àwọn tó yẹ pé wọ́n nígbàgbọ́ òdodo pẹ̀lú ta sọ̀kalẹ̀ fún rẹ Muhammad sallallahu alayhi wa sallam wa ma unzila min qablika àti ta sọ̀kalẹ̀ kó tó di pé wà nẹ́bi dé That means sì pé tẹ́ gba òjíṣẹ́ gbọ́ tẹ́ tún gba iṣẹ́ tí a fún àwọn ànẹ́bì tó ti ṣáájú àwọn òwe ta fún wọn pé àtọ̀dọ̀ èmi ọlọ́run ọba náà ló ti wá ẹ tẹ́rẹ́ ọlọ́run wá bilẹ̀ akọrọ ti hum yóò kinu tí wọ́n sì tún ní àmọ̀dájú nípa ọjọ́ ọ̀gbìndà kìámọ̀ àwọn ta ni àwọn tó mọ̀ pé ọjọ́ àlìkìámọ̀ ń bẹ ọjọ́ ìṣirò ń bẹ ọjọ́ ọ̀sẹ̀ ń bẹ ọjọ́ yìí ọjọ́ tó le ni ọjọ́ yìí ọjọ́ tó rọ̀ ní fẹ́ntọ́lọ́ ní ọ̀rọ̀ fún ọjọ́ tó sì le ni fáwọn tí ó le fún kọ́lọ́mọ́jì ó le fún èmi àti ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ọmọ ìyá mi yẹ́bùn asùláwò fi ìnẹ́sà bá àdàmọ̀ òtí ọlọ́run bọba àlekè ọlá yóò gbé àwọn ènìyàn dìde lẹ́yìn ìgbà tí wọ́n ti kú yóò gbé wọn dìde lẹ́yìn ìgbà tí wọ́n ti lògbà gbọ̀rọ̀gbọ̀rọ̀ nínú ilẹ̀ léyìí tí ń túmọ̀ sí pé ìsẹ̀mí péréte náà ni ń tá lò lórí ilẹ̀ alààyè yìí ń tá lò nínú sàárè ó lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ àti ráwọn tí wọ́n ti lẹ ẹgbẹ̀rún kan lábẹ́ ẹlẹ̀ ẹgbẹ̀rún méjì lábẹ́ ẹlẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta lábẹ́ ẹlẹ̀ thousands of years làwọn yẹn ti lò lọ lábẹ́ ẹlẹ̀ tí wọn ò sì rírú ẹ̀ lò lórí ilẹ̀ alààyè kó tó di pé wọ́n lọ sí abẹ́ ẹlẹ̀ èèyàn ọmọ ìyá mi ṣùgbọ́n ìṣẹ̀mí ijó ògbìndẹ̀ kìámà yìí gbogbo wa látún jí dìde padà lọ́tún allahu akbar inú suratul kìámà quran chapter number seventy five verse number one up to four ọlọ́run ní láwùkìsì mú bí yaumil kìámà wà láwùkìsì mú bí nafsin lawwama ayahsabu li insanu an lan najma'a idhama. بلى قادرين على أن نسوي بنانا ọlọ́run bá ní pé láwùkìtì mú bí yẹ́wò mi ní kìyàmà ọlọ́run bá ní mo fi ọjọ́ gbìndẹ̀ kìyàmà tí gbogbo yín ó jíǹdìdì láti inú sàárè yín mo fi búra ẹ̀rí wàlẹ́ àwòkìsí mu bí nẹ́fṣì ńlá wà mà àtàwọn ẹ̀mí tí wọ́n mọ̀ búra wọn ẹ̀mí kí ó tún mọ takò ẹ̀mí kan jọ́nà ẹ̀mí mi ò mọ ṣépè fúnra lára rẹ̀ Allahu ọlọ́run bá ní ọlọ́run ní mo fi ọjọ́ náà mo fi búra aya sábùlì insan anlan najma idoma tí ọmọ ènìyàn rò yí pé àní kó egun òun jọ ni allah akbar ọjọ́ yẹn nìyẹn o yawmal ba'as ọjọ́ dìde ẹ̀dìrì yẹ́bùn asúláwò fíhìn nas ọjọ́ tọ́lọ́hún gbé àwọn ènìyàn dìde láàrin ọkọ̀ ọjọ́ tá à ń sọ fún wa yìí ọjọ́ yẹn ni ọjọ́ tá à ń pè ní ọjọ́ àlìkìyàmà allah akbar ọjọ́ tàṣírí ẹnìkan kí n ò bò mọ́ ohun tó ń pamọ́ nínú yàrá rẹ̀ ọjọ́ tí gbangba rẹ̀ ó hàn níta ohun tó ń ṣe níwọ̀ nìkan tẹ́ ń ṣe ní jàmá bẹ́ẹ̀ ń pè yàn lẹ́kún ni o àbẹ́ ń pa yàn lẹ́rìn ní kọ̀rọ̀ àti ní gbangba ni ọjọ́ tàṣírí rẹ̀ ò ní bò mọ́ ọjọ́ yìí là ń pè ní yẹ́wùmọ̀lẹ̀ báàsì ọjọ́ ọ̀gbẹ́dìde Allahu Akbar báàdà mọ̀ọ́tìhìn lẹ́yìn ìgbà tá a ti lò gbà gbọ́rọ̀gbọ́rọ̀ nínú sàárè tá a ti fìgbà kan jókòó yóò tún wá gbé wa dìde padà ní àlàyé ọlọ́run bá ní pé àwọn ayé asẹ́bùlé ìnsánú anla nẹ́jìmọ̀ àìsàmà ṣé ìyẹn ń rò pé ọlọ́run ọbọ ò ní kápá láti kó egun òun jọ padà ni ẹ ti rí àtúmọ̀sí pé òkúta àti bápá lọ́tọ̀ àti bẹ́sẹ̀ lọ́tọ̀ àti borí lọ́tọ̀ gbogbo ẹ ti ju burúburú kò sírun orí ń bẹ̀ mọ́ gbogbo ẹ̀ ló ti dè pẹ̀ tán báwo láṣọ àkójọ ọlọ́run ní bala kọ́dírí ní ala anusawiya banana ọlọ́run bá níbẹ̀ ni o àwa ní ìkápá láti gbé yín dìde láti bí ọmọ níka yín àti mí sì pé láti bí ọmọ níka ọwọ́ wa lọ́lọ́run ti ṣe kí ni yóò ti gbé wa dìde Allahu Akbar yóò gbé wa dìde láti bí ọmọ níka wa náà ọlọ́run ọba àlekè ọlá yóò gbé wa dìde láti bi ọmọ níka wa tí ò sí ẹ̀dá kankan nínú gbogbo apápátá tó fẹ́ bọ́ níjọ́ náà ẹ wo fingerprinting nísìn nígbà wọ́n discover recently wọ́n wá látàsìkò ànábì wa ádámù aleyhi salam títí táyé ó fi parẹ́ ọmọ níka eh, fingerprinting ẹnìkejì ẹnìkan kò ní jọ tẹnìkejì allah akbar ọlọ́run wa lóhun níkapá bẹ́ẹ̀ lòun sì gbé dìde láti bi ìka yín ìyẹn nínú sọ́tù kìá Quran chapter seventy four verse number four uh, Quran seventy five verse number four a rí ẹ̀rí eléyìí ń so ọlọ́run bọ́ gbé wa dìde lọ́jọ́ tá à ń sọ yìí nítorí kí ló fẹ́ fi gbé wa dìde liyu jaziyahum ala amalihim minal khoiri wa sharri láti láti san wọ́n lẹ́san àwọn iṣẹ́ wọn tí wọ́n ṣe mínẹ́lẹ̀ kọ́yérì bóyá sẹ́ẹ̀rẹ́ ni o wàṣárẹ́ àti sẹ́ẹ̀bù. bóyá sẹ́ẹ̀rẹ́ ni o àbí sẹ́ẹ̀bù tí wọ́n fi sẹ̀mí ilé ayé wọn ṣe èèyàn rilẹ̀ ní ìbámu sí ohun tí ọlọ́run bá àlékè ọlá tí ó ń fẹ́ fún ìmì àti ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ dákun ẹ wá jẹ́ àwòye sí ohun tọ́lọ́run bá sọ fún wa yìí ipe ọjọ́ àlìkìyàmọ̀ yìí ọjọ́ òdìde ni ọjọ́ òsirò ni ẹ̀mọ̀ ìyá mi ẹ̀mọ̀ bá mi ká lọ. nínú tẹ̀síwájú fọ́rọ̀ mi wàlí imanu bil yawmil akhir ìnígbàgbọ́ àti pé ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ògbéǹdà àlìkìyàmọ̀ tá à ń sọ yìí tàlẹ́ àtàtàn òmùrí ó ní àwọn àlámọ̀rí mẹ́ta kan tá a bọ̀lọ̀ bá nígbà yẹn ẹni tó fẹ́ tó ní ìgbáralé pẹ̀lú ọjọ́ yẹn alẹ́ awọ alákọ̀ọ́kọ́ alẹ́ imanu bi anna Allah ta'ala yuhi nasa ba'da mawtihin ìyẹn gbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú Allah ọba tó ga akọ yẹn wípé yóò sọ ènìyàn di alààyè padà lẹ́yìn ìgbà tó ti pa wọ́n dájú méjì pé ọlọ́run ọbọ̀ sọ ènìyàn di alààyè padà lẹ́yìn ìgbà tó ti jẹ́ òkú tó ti lògbà tó pẹ́ nínú ilẹ̀ eléyìí rí bẹ́ẹ̀ ní ìbámu sínú sọ́tù kìámù Quran chapter number seventy five verse number one up to four tí mo kó tìtàn yìí tọ́lọ́run ọba ní pé á sọ yín di alààyè padà tábàlọ̀ wo nu sọ́tù furukọ́nì náà Quran chapter number Eh, twenty five ní sọ́tù furcon tabalọ̀ wo àyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá ní wàtàkàsómìndú ní àlìyá láyà kòlókó náà ṣe ya wàhún yóò kólákún wàlá ayámúlẹ́kùlì yà ń fúsì hín dọ́rọ̀ wàlá nẹ́fọ̀n wàlá ayámúlẹ́kùn náà mọ́ta wàlá àyàtà wàlá nùsọ̀rọ̀ ọlọ́run bá ní pé wọ́n mú nǹkan míì sìn lẹ́yìn Allah subhanahu wa ta'ala wàtàkàsó mi dún ní láyà àlìyá ọwọ́ láyà kòlókó náà ṣe ya àwọn kìnìyàn wọn ò lè dá nǹkan kan o wàhùn yukhlaqun àwọn ọlọ́run ọba la dá wọn o ọwá wàlá yẹmúlikúlì àǹfùsì hin dọ́ọ́rọ́ ní wàlá anáfíwán àwọn nǹkan wọ̀nyí tá à ń sọ yìí o wọn ò ní ìkápá láti fi ìnira kẹyìn wọn ò lè fi ìnira kanra wọn wọn ò lè ṣe dáadáa fún yẹn wọn ò lè ṣe dáadáa fúnra wọn wàlá yẹmúlikúnà mọ́tà wọn ò lè pa yẹn wọn ò lè para wọn wàlá hayata wọn ò lè fún yẹn lẹ́mìí allahu akbar wala nusura wọn ò tún lè jíyàn dìde ẹtìrì ọlọ́run bá sọ definition ara rẹ̀ pẹ̀lú àwọn táwọn yẹn fi ń kó ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ Ipe gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn yẹn àwọn nǹkan tí wọn ò lè ṣe gbogbo àwọn nǹkan tí a kà sílẹ̀ wọ̀nyí ni alákọ̀ọ́kọ́ ni wípé a ní ìgbàgbọ́ òdodo pẹ̀lú Allah subhanahu wa yóò sọ èèyàn di alààyè padà lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ẹlẹ́ẹ̀kejì àlẹ́ imanu bi yóò ṣèṣirò iṣẹ́ ẹrú rẹ̀ tó fi lé ayé rẹ̀ ṣe yóò ṣèṣirò iṣẹ́ tí ẹrú rẹ̀ fi lé ayé rẹ̀ ṣe kí ẹ̀dá ó fi sọ́kàn bẹ́ẹ̀ ipe ìṣirò sẹ́yìn yóò wáyé níjọ́ kan kò síyèméjì níbẹ̀ lópin bàtà bá ti mọ̀ yí pé ìṣirò iṣẹ́ ò wá kọ̀kọ̀ wa àti gbangba wa a ní lè fi ṣe aburú nítorí pé a mọ̀ bẹ̀rù ìṣirò nǹkan tí ọ̀dà níwájú ọlọ́run bọ́ba àlékè ọlá ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìgbéǹde àlìkìyàmọ̀ yìí yóò mọ̀ fi dá pé ọjọ́ ìṣirò ni tí Allah ó ṣe ìṣirò ohun tí ẹ̀bùrú rẹ̀ fi kọ̀kọ̀ àti gbangba ṣe yawmala isab ọjọ́ ìṣirò ní wàlà amal kìí ṣe ọjọ́ iṣẹ́ mọ́ aliyahuma amal wàlà hisab èní tá a wà nílé ayé ìlọ́jọ́ ọṣẹ́ tí ìsọjọ́ ìṣirò ọjọ́ ìṣirò di ọjọ́ gbagbajọ́ gbìndàkìyàmà wàlẹ̀ imanu bi anna hafudọ́lẹ̀ anbiya àti pé ìnígbàgbọ́ òdodo pẹ̀lú pé ẹni tọ́lọ́lá jùlọ náà àwọn ànẹ́bí ọlọ́run ọba wali mursalin àti náà àwọn tọ́lọ́run ọba rẹ níṣẹ́ ẹ sayyidina muhammadu sallallahu alayhi wa sallam òun náà ni aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam athalith ẹlẹ́ẹ̀kẹta alẹ́ imanu bi jannat wa nari ìnígbàgbọ́ òdodo pẹ̀lú iná ìnígbàgbọ́ òdodo pẹ̀lú pé àlìjánná òótọ́ ni iná òótọ́ sì ni àtúmísì pé àlìjánná ń bẹ tọ́lọ́wọ́n ọba tí ó ṣe fáwọn kan iná náà ń bẹ tọ́lọ́wọ́n ọba tí ó ṣe fáwọn kan subhanallah ẹ wà á nà àlìjánná ta dárò lè àbọ̀rọ̀d dájúdájú o àlìjánà o ilé àwọn ẹni ire ni ilé àwọn olóríire èèyàn òun ni àlìjánà ṣe wà á nà náàrọ̀ dárò àṣírọ̀rì dájúdájú o iná ọjẹ́ ilé àwọn ènìyàn bú gẹ́gẹ́ bí ọlọ́run bá sọ fún wa wà á nà àlìjánà ta dárò àbúrọ́rì níbi ọ̀rọ̀ yìí ọlọ́run bá ti sọ fún wa yìí pé wùláhìkà hum khairu libariya àwọn yẹn ni ẹ̀dá dáadáa àwọn ẹ̀dá olóríire nìyẹn tí ó lọ sí àlìjánà ṣùgbọ́n wà á nà náàrọ̀ dárò àṣírọ̀rì àwọn nìyẹn wùlẹ́ àyíká hummu sharrul ya àwọn yẹn ní ẹ̀dá burúkú ọlọ́run ọba mọ́jà wà nínú àwọn ẹ̀dá abú o di asoríire ayé àtàkìyàmà ẹ̀yin mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa níparí sọ̀rọ̀ mi ẹ wá jẹ́ ká wo àǹfààní tí ó wà samaratul imani bil yawmil akhir àwọn àǹfààní táàrí àwọn èso táàrí níbi ìnígbàgbọ́ òdodo pẹ̀lú ọjọ́ ògbìndà kìámà ẹ̀yin ọmọ ìyá mi tá a bá ní nínú ọkàn ipe ọjọ́ ń bẹ tá a sì sí ròóṣẹ́ àlè irisu aláàfin ìdìtàn àti a lè ní ojú kòkòrò àti ṣiṣẹ́ tọ ọjọ́ yẹn ẹ tiri a mọ̀ sojú kòkòrò pé ọjọ́ yẹn báwo la ṣe mórí bọ́ kò níbi ìbínú báwo la ṣe wà níbi ìyọnu ọlọ́run báwo la ṣe bọ́ kò níbi fìtínà báwo la ṣe wà níbi ìdẹ̀rọ ọlọ́run ọba ọ̀rọ̀ já alivọ́ọ̀sì fi dáríkẹ́lì yẹ̀wò a sì mọ sẹ́rí ọpọlọ wa padà síbi ẹ̀sán tí ń bẹ lọ́jọ́ tá à ń sọ yìí ẹ̀sán tí ń bẹ lọ́jọ́ tá à ń sọ yìí àǹfààní tí ń bẹ lọ́jọ́ tá ń sọ yìí oríire tí ń bẹ lọ́jọ́ tá ń sọ yìí èmi àti a lè mọ súré fún ẹ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bọ́lá ti sọ fún wa ní suratu eh, Imran Quran chapter three verse number one eighty five ọlọ́run wa man zuziya ani nẹ́rì wa ó de kúlẹ̀ al-jannata faqad faza ẹ̀dẹ̀rì ẹni tí a bá là kúrò níbi iná náà tá a bá mú wọ gbọ́ al-jannata faqad faza ọlọ́run ló ń tọ̀hún ti jèrè suratu Imran chapter number three verse number one eighty five clearly dáhùn sọ pé ẹni tọ́lọ́run bá là níbi iná tọ́ba fi sálì jẹ́ náà ọlọ́run ló ti soríire ó ti wà nínú asahabil janna nínú sọ́tò àṣẹ Quran fifty nine verse number twenty ọlọ́run láàyè sítáwì àṣehábù náírà wà àṣehábù lìjánná àṣehábù lìjánná ti humulifa izun ọlọ́run ní iṣẹ́ ọmọ náà àtọmọ àlìjánná kò ní jọra wọn àwọn ọmọ àlìjánná nìkan ni wọ́n ṣoríire lọ́dọ̀ èmi ọlọ́run ọba báwo lèmi àti yẹn wá ṣe ṣoríire òun náà ní ká mọ fi ẹ̀mí sí ọjọ́ yẹn ká sì mọ ṣiṣẹ́ tọ àwọn mọ́jẹ̀mú ọlọ́run ọba tó fi rin àwọn ànẹ́bí rẹ̀ sí wa ká lè bá a ṣoríire ayé àtijọ́ gbẹ̀ndàkìyàmọ̀ èyí ń rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlìbọ́ǹdó ankulima àṣìyàtìn èyí ò lè jìnnà ẹ́ sí gbogbo nǹkan téèyàn fi ṣẹ̀ lọ́hùn téèyàn bá mọ̀ pé òun ó ṣèṣì robú kò ní pààyàn tó bá mọ̀ pé ó ṣèṣì robú lọ́jọ́ àlìkìyàmọ́ òní ṣe kí ni òní òní jalè yàn tó hàn kó sèṣì robú lọ́jà àlìkíyàmọ́ òní jàǹbé yàn tó hàn kó sèṣì robú lọ́jà àlìkíyàmọ́ òní pààyàn lẹ́kún tó hàn kó sèṣì robú lọ́jà àlìkíyàmọ́ ẹ̀yin ọmọ ìyá mi. ìbẹ̀rù ọmọ mu khawfan min suhili isabi dhalikal yawm ìbẹ̀rù ọmọ mu pé kóun ó ṣèṣì rọ́ọ̀ṣẹ́ burú lọ́jọ́ yìí tọ́rọ́jọ́ tó lágbára ni tẹ́ ẹ̀ bá wà nírètí ọjọ́ yìí yóò lè ṣe dáadáa yóò lè ṣiṣẹ́ rí yóò lè fàyà balẹ̀ ọkàn òun gé ọ̀balẹ̀ pé òun tọ́lọ́run ní kóun ṣe lòun ṣe bóun ṣe lágbára mọ́ yìí nínú sẹ̀mí ilé ayé tóun lò so ìyẹn fi rinlẹ̀ fún wa yìí pé ọjọ́ yìí tá a bá ti ní lẹ́mìí àwọn àǹfààní tí ó fún wa ni pé a lè ṣiṣẹ́ ibi tá a dé sí ń bẹ a lè tẹra rí a lè gbà pé lè sinmi kọ́ la wà yìí o ilé iṣẹ́ ni o ẹ̀yin ọmọ ìyá mi a lè jìnà sí tọ́lọ́run bá ní á jìnà sí nínú sẹ̀mí ayé wa tí rọrùn fi wá dé bá wa àbí Allah subhanahu wa ta'ala kó sì èmi àti ẹnì kọ̀ọ̀kan wa lólóríire láyé ń bí àtijọ́ gbìndàlì kìyàmà kó sì wá lẹ́ni tí ó nígbàgbọ́ nínú yí pé Allah subhanahu wa ta'ala yóò jí èèyàn ní dìde lẹ́yìn ikú wọn kó wá sí èmi àti ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó gbà pé lóòótọ́ nìṣirò ọlọ́run ọba ń bẹ tí ó ṣe fún wa lọ́jọ́ àlìkìyàmọ̀ kọ́lọ́n jẹ́ á tẹ́sítì wa èmi àti yín kó sì wá lẹ́ni tí ó gbà pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run fi iṣẹ́ yìí rán sí gbogbo àgbáńlá ayé lẹ́ni tá a wà ń bẹ̀ yìí bó tilẹ̀ já sí pé ànẹ́bí ìgbẹ̀yìn ní ṣe láàrin àwọn ànẹ́bí ọlọ́run ọba kó sì wálé tí ó gbà pé ní ọlọ́run ọba ń bẹ kó sì wálé tí ó nígbàgbọ́ pé àlìjẹ́nà náà ń sì ń bẹ kó wá sì wá lọ́mọ àlìjẹ́nà kó mọ̀ wá lọ́mọ náà kó wá fi wá sínú àwọn ẹni re ẹ́ yemin kó fi wá sínú àwọn èrò apá ọ̀tún rẹ̀ kó mọ̀ wá ní asahabu shimal àwọn èrò apá òsì àbí Allah subhanahu wa ta'ala kọ́sàlékún àdótì àti dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa inshallah bizinillah ẹ pàdé wa lórí prógámù wa lálẹ́ tá a mọ̀ sí asiratul mustaqim inshallah bizinillah lẹ́yìn alẹ́ èní tí í ṣe thursday ní déédéé aago mẹ́sàn-án gẹ́gẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó bá ní alẹ́ ọ̀la friday tí ń ṣe on the eleven àti uh, on the twelve saturday ní aago mẹ́jọ àbọ̀ alẹ́ a ní public lecture ní òkè dáúdù Ṣakí Ọ̀yọ́ State ní déédéé aago mẹ́jọ àbọ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba tó ṣe déédéé on the ten and eleven tá a mọ̀ sí Rajab oṣù ẹlẹ́ẹ̀keje fourteen forty three àbí Allah subhanahu wa ta'ala kó san gbogbo alẹ́sìn olóríire àtẹ̀mí àti ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́njà àmọ́ ọbẹ̀ pẹ̀lú dáadáa subhanakallahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu.